ìṣáájé onísọ ibojì ajé wàá bá. ayẹ̀mí ajé òkìkí ayẹ̀mí ajé tàtiwèrè ní tàkútẹ̀lé tí abiyamọ bá dókun ọmọ rẹ̀ ọ̀tàtiwèrè ni ó yá máa bọ̀ máa bọ̀ máa bọ̀. Fẹ́mi Ajé níbo ló ti ń bọ̀. ẹ ń bọ̀ láti ọ̀dọ̀ láfíà nípa ọ̀rọ̀ ìgbéyàwó wa. ìgbéyàwó ọjọ́ wo ìgbéyàwó sì jìnnà kí ló dé tó fúnra ẹ nísìnyí tó ti ń ṣáájú lójúlọ káàkiri. ṣé o ti gbàgbé ni ìgbéyàwó wa tó kù oṣù kan àbọ̀ fẹ́ kojú mi fún wa lẹ́nu. ìwọ náà ti mọ̀ wípé èkó rẹ̀ lálábàákú wa Elédùmarè tó ti sọ wá kù kò ní yàwá láéláé. wọ́n jọ sọ yìí mo ní ẹ̀bùn kékeré kan láti fún ọ. ẹ̀bùn wo ló fẹ́ fún mi tí ò lè dúró dàrọ̀ la jẹ́ kí n mọ̀ nísìnyí sọ fún mi. torí mo bá mọ̀ máa fún wọn. nísòro ó dàá pé gbé mi sọ láti tají mi tó wà jẹ́ kí n tètè máa lọ ṣùgbọ́n màá rí ẹ láàárọ̀ ọ̀la. sọ tó máa ń fa àwọn gáàsì máa ń kí lórúkọ kí lórúkọ òkìkí òkìkí. wà á má ẹlẹ́tẹ̀ẹ́ bẹ́ẹ̀ tẹ́. báwo ni kí ni mo lè ṣe fún ẹ àà kò yẹ kó tún béèrè sori tí ọkùnrin bá ti dá obìnrin dúró tó ti ń sọ yẹ beautiful tó sọ pé yẹ good looking ó yẹ kó ti mọ nǹkan tó fẹ́ sọ náà. mo sọ̀rọ̀ mi understand kò tó ń sọ. àhà òkìkí mo ti máa ń gbọ́ rúmọ̀ ń pa ẹ̀ lóríṣiríṣi well ọ̀rẹ́ mi tó jẹ́ kí n mọ̀ pé wọ́n ló ń kọjá òun nìyí. <laughs> ẹ so kí ló ń ṣẹlẹ̀. sori actually nǹkan tó ń sọ yé mi but problem tó kọ́ wa ń bẹ̀ ni pé èmi ti lọ́kọ ti tèmi tí mo fẹ́ fẹ́. wọ́n sọ bẹ́ẹ̀ mọ́ ah, ah. wọ́n ti ló máa ń fún gbogbo ọkùnrin níṣó bọ́ jẹ́ kí ti tèmi yàtọ̀ ah, ta ló fẹ́ kò sẹ́ni tó fẹ́ náà ń ṣòkò sórùka lọ́wọ́ ẹ̀ náà. jọjọ jọjọ torí Ọlọ́run ó lè má ti gbèmí sílé bọ ó lè mọ yẹn náà ṣó ti yẹ mo léèyàn tí mo fẹ́ that's it. don't say that again Òkìkí wo mi dáadáa tó bá fẹ́rù mi tó súnmọ́rù mi wàá mọ̀ páyé kù síbi kan i'm telling you máa tọ́jú ẹ̀ jù báyìí lọ ṣé bí gbogbo ọgbà yìí ṣe tóbi tó wọn ò lè kọyán tiwa kéré mẹ́. torí irú kan tó bá da kò sí fẹ́yàn kù yọ ọdọ kò sí fẹ́yàn kan bá wò ní dáadáa. ọkọ mi lóde yìí bíbí mo sọ fún ẹ ọmọ yẹn máa ń fọ́nbù sórí sìn n fi ẹ pa everybody take out. <laughs> ẹ màá tún jà ní jà <laughs> màá tún jà. top lexus. Okay, Kay. Okay, Kay. Okay, hey guys. Hi. Hi. What's up? Láfàá ìlú ọ̀rẹ́ mi. I'm okay. Ọ̀rẹ́ mi, kí ló tó ṣe wá fún lecture lẹ́yìn? Lectures buruku. Ẹ eh, wo mi ráyè lectures man. Who? I meet baby mi. Fúnmiláyọ̀. Um, nice to meet you, sir. It's my pleasure. Gbémisọ́lá. Eh, nice to meet you, sir. You're beautiful. Finally. <laughs> Thank you. And Shade. Nice to meet you, sir. You're welcome. Ẹ mọ̀ kan, mo ṣe ní pé kí n ṣe tán kí n wá pè yín, fi latest surprise me? kí n wá fi hàn yín. Meaning, ọkọ mi sọ pé kí n má máa fẹsẹ̀ rìn school mọ́. I'm the proud owner of this car. Ó ní pé kí n máa fẹsẹ̀ rìn wá sí school mọ́, kí n máa gbé mọ́tò jáde. Wow! Yeah! Yeah! Come here, baby. Congratulations. Thanks, my Is friend. No, it's true. Ó ga o. Ẹjọ́ ń kú òkú ẹ má bínú ìjọ tó lọ́nà mo mọ̀ pé òun bọ́bà ìbọ́bà mo mọ̀ pé òun lè máa parọ́. Ẹjọ́ ṣe ìlera mọ́tò yìí fún. Ṣé ọ̀rẹ́ mi ló ní? Òun ló ní kí ni má kù síbi o má kù má kù má kù. o ṣe dáadáa mo ṣe máa ṣe rìn wò ó fikun aya fikun aya fikun aya. lẹ́mẹ̀ta. <laughs> Ah! mo máa fi bọ̀bọ̀ yẹn sílẹ̀. Ah! Ah. mo máa fi bọ̀bọ̀ yẹn sílẹ̀ four years nínú relationship kò ra kẹ̀kẹ́ fún mi fi mi lè má tẹ̀mí mo lè jẹ́ kí n sọ̀rọ̀ mi ò lè fẹ́ mọ́. ẹ ṣáà máa bá mi dúpẹ́ wípé ọlọ́run ti gbàdúrà mi mo ti pàdé ọkọ ti tèmi ìdùnnú mi ayọ̀ mi ọlá mi ọpẹ́ mi. òkú ẹ ṣáà jẹ́ ògì ẹ ṣe òwò. o ṣe o ti mọ títọ́ títọ́ títọ́. ṣe kúrò ìkẹ́ ẹ ah, jẹ́ ah, kọ́ ọ́ sí ẹ ní wọ́n bá mi ẹ ṣeun adúpẹ́ ẹ kú tọ́jú ọ̀rẹ́ wa ẹ àpò yín àti mo máa àmì o àmì àmì àmì dáadáa. àbájáde wa lọ wo mọ́tò yìí báyìí ṣùgbọ́n a nílé tó. lẹ́kṣọ̀ bàbá oníhùnmú yẹn. ẹ wo jẹ́ ká lọ jàre ká lọ enjoy ara wa mi ò ráyè class mẹ́ mo ń ṣeré tèmi lọ nìyẹn. o fẹ́ ká máa fi max ṣeré mi ò fi max ṣeré já lọ lẹ́kṣọ̀. Ah, bàbá yẹn dẹ̀ burú ah, ẹ mọ kásá máa ṣe ń sìn eh, maybe after lecture wàá gbé wa jáde. in your new car. yeah, yeah. you said that again. bàbá ìwọ̀rẹ́ mi. Oh. oh. Okay, bye. All right. Nice to meet you. Bye. Bye. Wow, I'm so happy. <laughs> olólùfẹ́ mi àjẹ́ ó sọ fún mi pàdúrà ẹ̀bùn báyìí ló fẹ́ fún mi nǹkan tó pè lẹ́bùn kékeré lélẹ̀. ilé yóò tó kankan fún olólùfẹ́ mi ọ̀hún lẹ́yìn ìgbéyàwó wa wàá ṣe jù báyìí lọ. àròǹkì ṣáàyà ẹ ìwọ máa wọrí ọ̀rẹ́ mi máa sanjọ́ ẹ very soon ṣó ti gbọ́ <laughs> ìwọ fi ogun yẹn lẹ̀ kí ni assignment bíi ti báwo ah! mi ò ti ṣe assignment mi jọ tó bá ti dàárọ̀ la màá ṣe assignment mo ṣe wáyé mò ń jáde pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi. bóyá ló mọ̀ mo máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ lẹ́tà fi wí alábòsí ni ọmọ ló máa fẹ́ mú kí ni mo gbọ́ sọ pé o ti ṣe assignment ẹ̀. Ah, ṣadé òun bọ̀ rẹ sọ̀rọ̀ o òun bọ̀ rẹ sọ̀rọ̀ ni èmi gan tó jẹ́ pé mo ti ṣe assignment mi mo ti submit ẹ̀rù ṣì ń bà mí ámbèlè tèwọ́ tó ti ṣe rárá. kí ni ìwọ ń sọ ṣó yẹ kẹ́rù máa bà ẹ́ ìwọ tó ń gbé pẹ̀lú òkìkí òkìkí tó yẹ pé tó bá wọ exam hall báyìí kò lè lo tó twenty minutes tó máa ti jáde. kò tiẹ̀ kí n lò ju twenty minutes lọ. òkìkí òòrí tìyẹn sọ ọ̀rọ̀ òkìkí lẹ just like that ọ ṣe ló òkìkí yẹn bẹ́ẹ̀ bó ṣe ń ṣe tó ń lo twenty minutes tó ń bàtà nù exam hàn yẹn tí bá lọ bá ti bá ní à ah, ọ̀rẹ́ mi o kí ni yóò yé mi ò dẹ̀jọ́ nítorí ọlọ́run láyé mi ṣe láti ẹ òun bísí òun ò ráyè òun ṣe kíní kan òun à. Ah. Oh, oh, èèyàn burúkú gbà ni pẹ̀lú bó ṣe mọ̀wé tó yẹn kò wá lè máa kọ ẹ́ ń ṣe ọmọ mo jẹ́ ìsọ̀ngàn fún ẹ òun gan fún ara ẹ mi ti fi ọjọ́ kan rí pé bóyá ó gbèwè tó ń kà fún rẹ tó kò lè jẹ mí lójú náà. no dúró no dúró náà gbé mi ṣé nǹkan tó ń tọ́ láti sọ fún mi ń sìn ni pé ọmọ yẹn kò kí ń kàwé rárá ah, ah. lóde wa ń pass bẹ́ẹ̀ yẹn tó bá yẹ pé kò sí ìgbà tó máa wo exam room báyìí kò kí ń lò ju twenty minutes lọ ó dẹ̀ máa always pass. báwo ló ṣe máa ṣe. <laughs> bẹ́ẹ̀ là ń bí ni ọ̀rẹ́ mi o ọ̀rọ̀ àfi bí abàmì ẹ̀dá. kò kí n ṣe àbí kankan ọmọ yẹn abàmì ẹ̀dá gidi ni abàmì yẹn gangan ni. Ah, ah, ṣòyìn nígbà míì ọmọ yẹn tó bá dúró síbì kan tí bá ń wò báyìí á dẹ̀ máa dá jẹnu. ìyẹn ìyẹn ọ̀rẹ́ mi ṣé pé wọn náà ti notice pé ó máa ń dá sọ̀rọ̀. Ah, mo fẹ́ notice ẹ̀ pa ni kò sígbà tí kò kàn ṣe ẹwò ẹwò ẹ àmọ́ àmọ́ ìta sọ náà tó ẹwò táìmù ti lọ ẹja tètè máa lọ ibi táwọn lọ́wọ́ àbẹrẹ ìjà sọ tiwọn torí wọn sọ tiwa náà ẹjà sọ tiwọn pẹ̀lẹ́ gbẹbù tiẹ náà bọ̀bọ̀ yìí ti lè bínú jù. báwo lè o ṣe máa ń sọ̀rọ̀ báyìí gan apá o ti máa ń bínú jù ṣé wọ́n lè gbarú ẹ̀ ni ẹjọ́ kìí ṣe tara ẹni ká má mọ̀ dáná ah, ah. ṣé tó bá jẹ́wọ́ o lè gbarú ẹ̀ ni. mo gbé mo gbé tó ná ẹ ẹyin ò máa ń mọ nǹkan ta. wà ẹ wà ẹ wà ẹ̀mí jẹ kàn ń sọ̀rọ̀ ni wá sí ẹ̀rọ àgbẹ̀ tó bá máa bínú yóò bínú tó máa farajẹ́ ó ẹ ti parẹ́ parẹ́ mi ẹ kò sọ bẹ́ẹ̀ ní sáré màá bá wẹ̀ ẹ wù máa bí lójú báwa lórí. yéé mon darling hello darling aṣẹ́wó báwo ni. Yeah, I'm cool. Mi ti miss ẹ dànù dànù. Irọ́ ni irọ́ ló ń pa kò miss mi. Èmi àtòkìkì ìjà ìyájọ́ wa pé látàárọ̀ náà ni ó máa gbé ilé tí ọba tiẹ̀ máa fẹ́ràn kì í ṣe owó ilé ilé èké àjẹ́ ló mú tó lọ yìí mi ò tí ì rí alájà ọkùnrin náà nínú ọgbà yìí ó ń ṣe èrè gan-an mọ́tò aláwọn tó ti gbé súnmọ́ gan lóríṣiríṣi kó gbà. Ah, má sọ bẹ́ẹ̀ mọ́ dá padà ṣùgbọ́n mẹ́rin tójú kù tiwa yìí oh, tó bá ń gbọ́ tá à ti yé ata anything ata anything pa eléyìí labalábá tó bá ti bàlẹ́ báyìí ó lọ nìyẹn. tó o bá fẹ́ sọ̀rọ̀ pé ó ń ṣe ọmọ á jẹ́ pé àwọn ọmọ kéékèèké. <laughs> sórí ní ayé ìgbà kan ni mò ń jí ọ̀ṣọ́mọ ṣùgbọ́n ìgbà tí mo ti fẹ́ tinúkẹ́ mi ò jí ọ̀ṣọ́mọ mọ́ ṣùgbọ́n sórí ẹni tó ń lọ yìí mo fún ẹ ní just one minute máa fẹ́. confam ló sọ. ṣé o fẹ́ fóògùn sẹ́nu ni. anything gbélé. ok ok ok ok bí anything le. oya màá gbá gomi sí. one màá fi fóònù mi sí. odidi màá fi five thousand naira ní. ó dà mú gbówó le jẹ́ kó repeat ẹ̀ lọ jẹ́ lọ mo ní dojú tì mo ní dojú ah. tì mi lọ. báwo ni kò tẹ máa ń sè sí sọ̀rọ̀ báyìí ó máa ó máa gbé àwọn èèyàn tó ti pẹ́ ní sígá yìí nínú ọgbà. òkìkí òkìkí má tọrọ kọ náà ṣe ìwé fọkàn fún mi tẹsẹ̀ dé lánàá ìmọ̀tàwọn ọ̀rẹ́ mi yẹn kò hug mi kò lè ra pẹ́ẹ̀kì mi jọ̀ọ́ má bínú. díẹ̀ bíi ti báwo ìwo ni hug ń bẹ́ẹ̀. Ah,

ọgbà yìí. what kí ló ṣẹlẹ̀ bàbá kí ló ṣẹlẹ̀. ọmọ tèmi ń gbọ́n gúlégúlé tẹ̀lé pé mo fẹ́ fẹ́ òun àti idiot kan wọ́n á ń so mọ́ra wọn lábẹ́ igi wọ́n ń pẹ́ kára wọn. what's wrong. ẹ eh! for this campus. what's wrong. shut up man. níbi ìdìbò ọmọ kò kìlà bàbá ta lẹni náà tell me. o mọ̀ náà o mọ̀ bọ̀bọ̀ lẹ́gẹ́lẹ́ kankan báyìí tó wà ní greenhouse tó máa ń ṣe admission tó máa ṣàdúṣọ. ọba possible lẹ́kọ̀ọ́ tí bá sọ̀rọ̀ má sọ pé nà láì mo mọ nǹkan tí mo sọ nà nǹkan tí mo rí láì. that boy will be like one up to one as in up to one. shut up man. ẹ <laughs> eh, kí ló fẹ́ ní sìn kí ló fa ẹ̀rín sìn mo sọ pé one finger brain mi ẹ̀rẹ́ ni. i'm sorry uh, what next kí la máa ṣe ń sìn. You don't ask me. Take action. Ó ṣe mí gan-an. Ó ṣe gidi gan-an ni. Irú ọ̀ṣẹ̀ máa wà ń bẹ̀. O dẹ̀ mo pé kàpọ̀ ń kú fóbìnrin. Ìyẹn wá ń kìsẹ́ lomi. Ó ṣe walk up to that boy kó fún gbájú àbí kó fún blow kó kú. Ẹ yẹ trust now bí ṣe ń wọ ẹ pé yẹn lọkàn yẹn ó dàbí kí n bọ ọbọ yẹn kí n yá yálà yálà bọ dóun ò jẹ kí n ṣe nǹkan tó fẹ́ ṣe náà. bàbá kọ́ àjọ òṣòǹbù man òṣòǹbù ẹ bàbá wọ́n ti wọ̀ ọ́dẹ. greenhouse àbí. ẹ hmm? eh, nothing do us na. wọ́n gbàlejò. greenhouse ti gbàlejò. ọlọ́run. wọ́n ti gbàlejò. what's up? ẹ ṣe wọn screen ni. Eh, asáréwárí hod ni. Eh, ó yẹ kí n fún yín ní ìwé òkìkí but mi ò mú dání bóyá màá bá yín lọ. Eh, no problem. no problem. a pẹ̀ ṣùgbọ́n sí àdéhà. ẹ mi kẹ́kọ̀ọ́ sí ajé o. ajé lọ́kọ̀ òkìkí o. kìkì ṣáláyà ajé. ajé lọ́kọ̀ òkìkí o. ibi tájẹ́ wà lókìkí ń dúró. olólùfẹ́ mi kò sọ fún mi pé òun bọ̀ ṣé màá ṣe ṣe máa gbàgbé àṣẹ ìtọ́wọ́ rẹ. ta ló ní kó gbàgbé àṣẹ nínú ọ̀rọ̀ tá à ń sọ ìwọ ló ní ní èmi ni mo ní anytime tó bá ti wọ̀n ẹ́ láti wá sílé òun ló lè wá ṣùgbọ́n tó bá yẹ kó ti sọ fún mi pé òun bọ̀ ni màá ti fi ilé fi pọn tí màá fọ̀nà màá fi ro kàdé ẹ kí wàá ni mo wá fẹ́ fún ìjọba ìdúró ọlọ́run. dáhùn kí lóò pọ̀ wọ́n yẹ̀ ń bọ̀. Ah, àwọn ọ̀rẹ́ mi kẹ̀ so ṣe rí mi. okay kí okay. báwo ni. Dìmọ́lá o sọ ma kó and besides ó yẹ gan o. ọ̀rẹ́ mi ló fi mọ́tò gbèmí débi bá. ó ní kó ń lọ bá àgbà kó ń lọ ẹni bá. báwo ni o lè. báwo ni o lè. owó táwọn sọ dùn ebi ń pa no kílẹ̀ ń dúró ṣe ń sìn ẹ gbé mi yànnà. lọ sí ibo lọ sí ibo ṣé kò síbi tí ẹ kò níbi tí mo sọ pé mo lọ ni. èlò ló sọ èmi aṣọ àgbà máa ṣe máa gbé ẹyà. kò níbi tí èlò ni mo sọ. o ti gbọ́ o. wá gbó lọ́mìí gbà yẹn. àwọn náà máa lọ káwá. náà wá bù mí sóko gbó lọ́mìí gbà yẹn. àní o máa lọ káwá wọ ẹ. gbé mi ní sọ́sibí tí mo lọ náà. ó wà lára yín òun ló ń bá yín lọ yẹn mo gbọ́ yẹn lọ́kadà yẹn kankan náà jọ ni. ẹ jẹ́ fún mi ṣéèjì mi jọ. ń jì ni. ó wà lára yín aráàlú gan. òun ah. ò fẹ́ sanwó rárá. gbọ́nà ṣé yẹn ni kòkò ṣé torí yẹn ló ṣe wá ó èso nǹkan tó torí ẹ̀ wá ó yẹ é òfin. ọmọ pé tí ebi bá ti ń pààyàn báyìí tọrọ ebi ò bá ti kúrò ní ọ̀rọ̀ èèyàn mm. ọ̀rọ̀ mi ò lè wọ̀. ẹ ẹ wò èyí kì í sáré tó. ọ̀rẹ́ ṣé mo pé tí ebi bá ti wà ní ọ̀rọ̀ èèyàn ìrìn ah. láyọ̀ kí ni kò tó fẹ́ jẹ ilé mi wá hmm. mo ní sẹ̀mọ́lé mo ní rice mo ní àmàlà mo ní ẹ̀fọ́ mo lẹ́wà mo ní kí ló fẹ́ sọ fún mi. ọ̀rẹ́ mi ti fún ọ̀rọ̀ ìyún àti ẹ̀kan sí yẹn ló máa dájú ṣé yẹn ló torí ẹ̀dùn à sọ fún mi wọ́n friendship mi ò jàre oníjọ́ kí mo ti ń mo fẹ́ sáré ra nǹkan bẹ́ẹ̀ mi ní pẹ́ padà sọ́dọ̀ ẹ̀ má bọ̀ Òkìkí ò sí nílé. Ah, kò sí nílé ọmọdé fẹ́ mi wéé o. ẹ wọ́n mo wá máa bẹ ẹ fún torí màá tó padà sílé ń ok ok kò sí problem jẹ́ kí n máa lọ́ntì. Démọ́lá jọ wá ná ẹ má bínú o pé ọ̀rọ̀ tí mo fẹ́ bí ẹ yìí o lè ní bí a kò kàn mí ṣùgbọ́n ó tún kàn mí torí ọ̀rẹ́ mi lòkìkì hmm? jọ torí Ọlọ́run ṣé kò ń ṣe pé òun fẹ́ Òkìkí ṣá. fẹ́ òkìkí kò fọ́ni. kò fọ́ni kò fọ́ni torí bí mo ṣe wà yìí mo mọ ọkọ àfẹ́sọ́nà òkìkí in fact àwọn méjì wọ́n serious gan wọn ò dẹ̀ ní pẹ́ fẹ́ra wọn sílé so mi dẹ̀ fẹ́ nǹkan kan tó máa dàbí wàhálà tó máa dàbí pé ẹ fẹ́ da relationship ọmọ ọlọ́mọ rú tí mo ṣe ní kí n béèrè ṣé kò ṣe pé òun fẹ́ o. mo gbọ́ mi òkìkí just friend ló wà láàrin mi àti ẹ ṣé màá máa fi òkìkí ẹ̀yìn ọ̀rẹ́ ẹ̀ níwọ̀n ni. ẹ eh, òkìkí dínú ó dínú mo lè má mọ̀. Mm, mm, mm, mi ò fẹ́ òkìkí ọ̀rẹ́ lásán èmi àti òkìkí jẹ́ nínú kámpọ́ọ̀sì. Mm. Eh, ìtumọ̀ ṣé pé òkìkí ò wá dá lọ́mọ láti fẹ́ ni àbí kí ni. Ah, ah. ó dá lọ́mọ ṣùgbọ́n mi ò lè fẹ́ òkìkí torí wípé mo ní àfẹ́sọ́nà tèmi tó jẹ́ kí èmi àti ẹgbẹ́ mi nífẹ̀ẹ́ ara wa gan-an mi ò dẹ̀ lè dá. ọ̀rọ̀ mọ́ni ìyá máa wọ ìyá ẹ̀ ló máa ṣáá ó wá dọ̀rọ̀ á ṣe pẹ̀lú ẹjọ́ ẹni rírí kò dàbí ẹni mímọ́ olójú inú nìkan ló ríran o olùmọdìyàwó mawudi ìyá ló máa ṣá wá dọ̀rọ̀ á ṣe pẹ̀lú ẹjọ́ ẹni rírí kò dàbí ẹni mímọ́ olójú inú nìkan ló ríran o. ẹni àwọn àdúgbò ní ṣáà sí fún mi. olówó ìṣe problem. ọ̀rẹ́ mi olówó olùdá ọ̀rẹ́ mi aláṣírí <laughs> owó ti fẹ́ nídòpọ̀. èlò ló ní ìdí ni wọ́n ní kù. Ah, ah, ẹ̀yin ẹ wo èmi máa lọ sílé ẹ gbọ́ òkìkí jẹ́ kí n rẹ̀. Oh. Eh. ọ̀rẹ́ a máa sí ya lẹ́tà. sísọ. ọ̀rẹ́ mi. ẹ̀ẹ́n o. àìtàn sọ́jú jóná ṣé kò ṣe pé òkè kì í fẹ́ bọ̀bọ̀ yìí ìyìn ayé ẹlẹ́nu rẹ́zọ̀ o kí ni òkìkí fẹ́ fi ìwọ èdè mọ́lá ṣe àmọ́ trust ọ̀rẹ́ mi kò sí nǹkan tó lè ṣe. ẹlẹ́ tó bá sí inú ilé iṣẹ́ ọmọ kan tọ́jọ́ ń ṣe ni aṣáàdé bá wọn bí ni olùwọ́ṣẹ́jọ́ ń ṣe pẹ́kípẹ́kí mọ́ra wọn. pẹ́kíkí ni ọ̀ ọ̀jọ̀ ọmọ àwọn kiri kan tó máa jẹ máa jẹ máa jẹ. àwọn ọmọ kan ṣàánú bọ̀bọ̀ tó ra mọ́tò fún mi odidi mọ́tò odidi mọ́tò. pẹ̀lẹ́ ó ló gbára dúró ni ó fún wọn ṣe dáadáa ó síbi tẹ́ ẹ kò fi sí dáadáa wà lòkìkí ń gbé. ajé lọ́kọ̀ òkìkí o. bó bá wọlé òkìkí á dé. ajé lọ́kọ̀ òkìkí o. ilé àwa di ilé ọlá. ajé lọ́kọ̀ òkìkí o. ọ̀dẹ̀dẹ̀ á dọ̀ ọ̀dẹ̀dẹ̀ yíyìn. ajé lọ́kọ̀ òkìkí o. orí jẹ́ ńlá jẹ́ ńlówó. ajé lọ́kọ̀ òkìkí o. orí jẹ́ ńlá jẹ́ ńlówó. ajé lọ́kọ̀ òkìkí o. òkìkí mi kó tọ́jáde. ajé lọ́kọ̀ òkìkí. sọ ìwé kíkà mi láti fi sọ ọ nìyẹn. ìyá iṣẹ́ ọkọ mi. àmọ́ ọlọ́ọ̀lọ́ yọ̀dà mọ́lọ́gàn ó fi ọ̀rọ̀ wa lẹ́nu wò wọ́n á tọkọ̀ sí ìkọ̀kọ̀ láàrin yín. Ah, ah. ṣé o tún wá nígbàgbọ́ nínú olólùfẹ́ mọ́ ni. ó jẹ́ pé mo ò nígbàgbọ́ ṣùgbọ́n ìfẹ́ ìpamọ́ bí ọtí ni. Mm àti wípé ohun tàbá sì sílẹ̀ òun lẹ́yìn ewúrẹ́ tó. ìjà wọn ti gbọ́ ẹ̀dùn wa máa lọ ṣùgbọ́n. wọ́n ní ìwọ ló ń fẹ́ òkìkí. ẹ ṣé mo kéré jù láti fẹ́ òkìkí ni. Ah, ah, kí ló dé wọ́n àti fi sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. Mm, mm, mm, ṣé mo kéré jù láti fẹ́ òkìkí ni now ẹ jí sọ kíkà fún yín mo ti máa ròyìn fún pé ẹ máa ń disturb òkìkí nínú ọgbà yìí ṣé rí ẹ yẹ fún last warning tí ẹ bá tún make attempt láti disturb gẹ̀ yẹn ẹ máa rí pípọ̀ ojú mi ẹ yẹ wèrè òṣèlú burúkú yìí ṣé ọ ọ tó bá dọ̀ bá dá ẹ̀ dájú kó wa òun ò sí sá mo bẹ ìyá báyìí mi ló fẹ́ máa ló fẹ́ fẹ́ tì mí iṣu ló ń fà lẹ́sẹ̀ yìí tí wọ́n yẹ sí mi. ẹjọ́ má bínú torí Ọlọ́run kò fún kíkẹ́ o ẹjọ́ ẹjọ́ má kí n bá ìjà má jẹ́ kí n bá ìjà mo bó ṣe ń wò bẹ́ẹ̀ ya Òṣogbo kí pin ma. yóò dálẹ̀ kí ló ló ṣe ń sìn náà. lórí ẹ̀ báyọ̀ o lè tẹ̀lé nígbà yẹn tí wọ́n máa dìrá ah okiki, ọkọ mi báwo ni. adúpẹ́ mọ àlàáfíà ni wọ̀nyí kan. kú ọjọ́ mẹ́ta ah, ah. kí ló dé dé o yọjú o pè ààrẹ kò wálé o tún wá fún shopping báwo ló ṣe wá ń cope báwo ló live by. kò sí láburú mo wà òkè mà à ń ṣe exam ni ò jẹ́ kẹ́tì rí mi lé. tẹ bá ti parí exam yìí kò rí i pé o o kò wá wò mí mo ti mí ìsìn. ìyàtọ̀ èmi ò bá wọn bímọ àrísítò. èmi wà ń ta àrísítò. ọlọ́mọdé arógun àrísítò èmi wà òkè o. àbí má tó kàn tó wálé o yọjú báwo ló ṣe ń rówó náà gbàwó lọ́rọ̀ àrísítò ní iṣẹ́ rẹ̀. ẹ̀yin náà mo rí ọmọ tẹ́ bí náà ọlọ́run jẹ́ kí n máa wọ ṣàrísítò láíláí. ẹ ẹ mo trust yẹn náà bó tẹ́yìn ló yẹ kó yọjú yóò tẹ ẹ̀mí ìsèmi ni. ó dà ẹ tètè wálé má pẹ́ o ẹ tẹ bá ti parí exam ọlọ́run adẹ́fi mọ̀ ẹ́ àfiyẹ́ mọ̀ ayé ẹ̀ wàá pàṣẹ wàá mọ̀wé wàá ṣorí olórí mi. òkìkí òkìkí àìmọ́ ni màá fẹ́ ṣe ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi má fi mo ní kò ní ṣe orí ibẹ̀ mo ní à ojú ọmọ ojú ọmọ ọgbọ tí. sorry mo fẹ́ move mọ́tò mi oyè ogun lọ wọ káàkiri. ẹjọ tó lọ ẹkọ ikú lórí mọ́tò mi jàre mo ni mo fẹ́ mú etí yìí dín ni. wàá aṣọkùnrin fún pààrọ̀ ọjà ẹ. ayé ìyá alájà aṣọkùnrin ló máa pààyà ẹ. kí ló ṣe é forí ẹ yìí. kí ló wọ kí ló wọ ìwé náà forí ẹ yìí ni. ẹ ẹ ẹ ọmọ tó ti wẹ̀wẹ̀ ayé kọ́ wọ́n mi da òun yìí yìí ni láti wo. chukike easy man easy easy abeg easy. ẹnu tó la yẹ ti. it's okay it's I boys abeg abeg abeg abeg. Dipson, are you? Are you Dapo? I do respect you. It's okay, it's okay. Dapo, mo respect ẹnu school yìí ni o. Eléyìí. Ìwọ. Ẹjọ́ obìnrin ni ẹjọ́ ẹjọ́. Abeg abeg abeg abeg you. Ó ní ìwà tẹ respect Dapo. Kí ló máa ṣe? Ó máa respect Dapo. Tó máa respect Dapo. Ìjọ pé. Bíbí ìlú ṣe é. Ẹ má bínú ẹ má bínú ẹ má bínú. Àbọ̀ ṣe ẹ ṣe má bínú ẹ ṣe o ó dàbọ̀ orí yóò kí ni ẹ rà pàrọ̀ bí àwọn tó ń gbé wéètì. Ah, ah, kí ni kí ni ah, kí ni ó dàbọ̀ tí ẹ ṣe bọ̀dá dàbọ̀ ayé ládàá kí ẹ ṣe gan-an ṣé wàá wọ mọ́tò ṣé wàá jẹ́ ká máa lọ àbó lọ ṣé ò lọ mọ́. òkìkí máa tẹ̀ kẹ́ yìí sí. wo ṣé jàre thank God máa tẹ̀ kẹ́ yìí sí two rides okay. Eh? ah ah akókó ń bẹ sọ gbogbo ẹ̀ látijọ́ yìí náà ń flex muscles irú èyí tó ṣẹlẹ̀ sí ẹ̀yìn sí tó bá yẹ kó ń fẹ́ ru wa irú ẹ̀ lè tábà ẹ̀ náà. kí là ń sọ kí ló sọ how many times mo fẹ́ sọ fún ẹ pé mi ò lè fẹ́ is it by force I cannot date you. Okay don't take everything to. Ṣé kíkọ́ lọ́wọ́ mi dàrú kí ni gbogbo rubbish yìí? Kí kí kí ni gbogbo ilé náà? Ẹ bó dàda péjọ má bínú. Ṣé ara ẹ̀ o? Jẹ́ kórè ẹ̀ jẹ́ kó pé gan. Ah. Next time tó bá stop mi tó bá tún bá mi sọ rubbish ah. o ní fine nǹkan tó bá tó bá yọ ní ah. fine ẹ̀fọ́ ni o. Jẹ́ kórè ẹ̀ jẹ́ kó pé gan. Ó kí kí ó kí kí. Ṣé ara oh, mọ́tò àbí rẹ̀ lọ? Ó yìn bí lọ́wọ́ dẹ́ni padà wá bá sọ̀rọ̀ ṣé tó bá tó bá tó bẹ̀ má wò ní mọ́tò. Ẹ bá fi ẹlẹ́sẹ̀ gbọ́. Ṣé kí gba nọ́mbà yín ni? Àbí lẹ́tà. Ọ̀rọ̀ ìjà wọn ní mọ́tò náà kí ló ṣe é? Ẹ má bínú o. Ṣorí ti tirẹ̀ mi báyìí. Shit! Hey, boys. Walk. Walk around me. What mess? irú question wọn ni pé what next o ti máa béèrè rubbish ẹ pé what next hmm. ah ọmọ ẹ̀ mi ló bú bẹ́ẹ̀ wò mí títí ó lé mi dáadáa tó gbé weight máa forú mu nínú iléèwé yìí ọlọ́run máa fi ooru mu. lẹ́kàn lẹ́kàn nù ṣẹ́rí bọ́mọ yẹn ṣe wáyé sùúrù ni màá fi ṣe yẹ sùúrù ni <laughs> sùúrù ọmọ yẹn máa ṣe tèmi nítorí pé èyí tá a bá ta àtàgbé ni já Your name correctly, your matric number. Don't giraffing. No, no, uh-huh, no, mm, no. àìgbọ́fàlà ń wókè ìfà kan ò sí ní para. no giraffing. ó kù wákàtí kan àti ọgbọ̀n ìṣẹ́jú báyìí ẹ ti gbìyànjú ẹ ti lo ọgbọ̀n ìṣẹ́jú nínú àkókò odò ń jòdòwò odò ń jí òdòwò kí ló ṣẹlẹ̀ ẹ́. excuse me sir mo ti ṣetán mi. are you sure. iṣẹ́ yẹn ò le sir. unbelievable ẹ mú ọmọ let me see. gbé ilé ṣiṣẹ́ agbẹ̀rún class àfọ̀bù lẹ́bí ìdàkóṣì lẹ́ ṣe nínú wákàtí méjì ó lu ọgbọ̀n ṣe ló parí iṣẹ́ yìí beautiful ìwọ ìwọ lórí kírísítọ̀ yìí. òkìkí òkìkí. olólùfẹ́ mi ajé. ṣé dáadáa ló wà olólùfẹ́ mi. kí ló dé ó máa tètè parí kẹ mo tún ti bẹ́ẹ̀ parí ìdánwò mo sì máa ń parí ẹ̀. mo ṣe ọkọ mi àmọ́ wá o mo ń ro nǹkan kan o hmm, kí ni nǹkan náà ṣé ìrò pé bá ṣe ń ṣe yìí ó lè mú fura dání báyìí. Hmm. irú ìfura wo ni wọ́n rò pé ó lè mú dání. bó ṣe tètè ṣetán tó ń jáde nínú exam hall yìí o rò pé ó lè mú fura dání ni. at least wàá máa lọ bóyá bíi one hour kó tó bọ́ta. wo èmi náà ti ń rò bẹ́ẹ̀ mo ti ń rò pé ó lè mú ìfura dání torí ẹ̀ ló jẹ́ kí n pẹ́ dáadáa kí n tó bọ́ta léni orí pọ́gbọ̀n ìṣẹ́jú ni mo lò ni. <laughs> ó fọ́ ni ọgbọ̀n ṣẹ́jú tó bá wá fẹ́ tètè ṣe tán kọ́ mm. iṣẹ́ tí ò ju nǹkan tí máa ṣe lọ láàrin ìṣẹ́jú kan. tó olùfẹ́ mi a kì í ṣe ọ̀rẹ́ o káyọ̀ jésù fún wa ajé lọ kó òkìkí o òkìkí la yà jẹ gbígbín bàbá èèyàn kọ́ ìkànnà àtẹ̀lé ta ni ó gba ayé èèyàn. you hear don't concern you, eh? I need to get to the Don't start for that. What is that? Get move. Move. gbèsè ẹjọ ẹjọ kájọ jọ kọ́ ọ̀tá níjọ ayé òyìnbá kọ́ ọ̀tá níjọ kọ́ ọ̀tá níjọ mm, mm, mm. bẹ́ẹ̀ mú o ibi gbé kalẹ̀ inú nù. Ah! tó bá ti ní kọ́ jọ máa bọ̀ sórí yẹ. mi ò fẹ́ kí n ní kí n name ni ẹjọ ẹ wo mi ní ṣe bẹ́ẹ̀ mọ́. ajé pẹ̀lú òkìkí ajú aṣe o. agogo ìpè. kó kó kó ojú méjì kì í rí ẹyin onídẹrẹ ọjọ́ tí ojú méjì bá rí ẹyin onídẹrẹ àwọn òkùnkùn bírímù bírímù àjọba lálẹ́dí ọ̀hún. òkìkí ooo. òkìkí ooo. ọ̀gá ògo sínú igbá májẹ̀mú méjèèjì yìí pé gbogbo ohun tí a bá ṣe lónìí àṣẹ gùn. àṣẹ. ó yá ẹ tọ́ ọ kí ẹ sì dá májẹ̀mú fún ara yín. mo ṣe ìlérí fún olólùfẹ́ mi mi ò ní kẹ̀ títí láéláé. mo dá májẹ̀mú fún ìwọ ọkọ mi wípé mi ò níyà ẹ títí láéláé. àṣẹ ti gùn. ní báyìí mo pàṣẹ kí àríyá kí ó bẹ̀rẹ̀. tọkọtìyàwó ẹ̀kọ́ sí jọ̀ọ́jọ́ ayọ̀ yìí òkìkí ajẹ́ túraká ṣe bẹ́ẹ̀ ilẹ̀. kí tèmi nìkan ṣoṣo. ajé ṣé kò sí mo máa rí ẹ lọ́sàn kẹ. má pè é pé pàjáwìrì ni mo pè ọ́ ẹlẹ́dùnmáyè lọ́rọ̀ mi lọ sí ọ̀hún keje láti lọ pé ajé fáwọn ọmọ adarí wọn. ooo kí ló lè bá ẹni sè olùwẹ̀ ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó tán ṣé mi ní jẹ̀gbádùn ìgbéyàwó mi ni kó tó máa lọ ah, mi ò láìkí gbogbo ilé ìjà rẹ̀. Ah. òkìkí mi ò ní fojú ẹ̀ sọ́nà torí pé ọkọ tèmi náà máa fà á. nígbà ti gbọ́ ọlọ́run aṣọ ẹ̀ lọ́lọ́run aṣọ ẹ̀ má fojú mi sọ́nà má fojú mi sọ́nà ìbílẹ̀ yìí nísìnyí mo máa lo okùn tèmi sọ fún yàn fún mi. òkìkí. bí wọ́n bí ṣe kọ́ ṣe rẹ̀ mí ó yá rẹ̀ mí mo ní kò fi mí sílẹ̀ ṣé etí ẹ̀ ṣé tí ẹ̀ dì ni kí ló dé mo ní mo kò fi mí sílẹ̀ mo ti lọ́kọ ti tèmi fi mí sílẹ̀ I have somebody I'm dating. Ah, excuse me wo next time tí mo bá tún rí ẹ lẹ́yìn mi wá rí nǹkan tí máa ṣe fún ẹ nonsense. ajé lọ kó òkìkí yò òkìkí là yà jẹ bí bá pa èyí ń kọ́ ìkànnà ń bá tẹ̀lé ta ni ó gba àyà èèwọ̀ ni o. ta ni ó gbọ́kọ̀ òkìkí. èèwọ̀ ni o. adé o adé o adé o. onísọ̀ onísọ̀ òjì adé tí wọlé ẹni tó dún wọ́n ti torí ẹni tí ò tún wọn ṣe mo dé mo wá gba ajé tèmi. ajé ṣẹfun ṣẹfun ajé pínrẹ kan mi ò rè ògúngún onísọ̀ ajé yàn pínrere fún mi báyé bá yan rere. arákùnrin ó di ọjọ́ alẹ́ kájí àṣọ tẹ̀ lọ́wọ́ ah, rárá o owó tá a bá fi kékeré ní òun lówó ọlà tá a bá fi kùtùkùtù là òun lọ́là ajé dáṣọ ró mi nígbà tí ó yẹ mí mo fẹ́ ti kékeré lọ́lá ẹ fún mi lájẹ tèmi. arákùnrin ní bá fún ẹ ní ajé ní kùtùkùtù òwúrọ̀ oníbẹ̀ dalẹ́ o. mo fara mọ́. oníbẹ̀ dalẹ́ o. mo fara mọ́. àyèrè nílé mi o ajé bá mi ṣọ̀rẹ́ òwe. ajé ṣẹfun ṣẹfun ajé pínre kàn mí òwe. ògúngún onísọ ajé yàn pín fún mi. ajé ṣẹfun ṣẹfun ajé pínre kàn mí òwe. ògúngún onísọ ajé yàn pín fún mi. ẹ pin wàá ní ajé ẹ̀yà gbọ́ wọ́n á mọ̀ àmọ́ o ojú akọ o kó tó di pé ajé náà dé o tó bá wá ní ajé náà tán kó máa fi ṣe àánú. pé tí n bá ti ní ajé yìí kí n fi ṣe àánú fọkùnrin àti obìnrin. ojú akọ ẹ o. kájé bá mi gbé o onísọ̀ ibojì yìí àyè rẹ̀ nílé mi o ajẹ́bá. ajé ṣẹ́fún ṣẹ́fún ajé pínre kan mi òwe ògúngún onísọ ajé yàn pín rere fún mi. báyé bá yan rere orí jẹ́ ń rí tèmi yàn o bí wọ́n bá yan pín ayọ̀ nkàṣà ìdébẹ̀yàn re. wà á ní ajé ayé agbọ́ òun á mọ̀ gbogbo orí tó bá sì tẹ́rí wọ̀ wọ́n máa ajé ràn wọ́n. ògúngún òní ajé yan rere fún mi. ajé bá mi gbé o onísọ ibojì yìí ààyè rẹ nílé mi o ajé bá mi ṣọ̀rẹ́ òwe. ajé ṣẹfun ṣẹfun ajé péré kan mi hmm? òwe. tó bá ti kan tó ní kò sóúnjẹ tó bá máa ṣáàbù ẹja kan ló máa fi sórí oúnjẹ kí ló dé ṣé ó máa ìsẹ̀ ni. mo pè é mo ò sí yẹ mo fún yẹ mo fẹ́ pé mo máa ń sóúnjẹ títí ẹ oríṣiríṣi nǹkan ló máa máa máa dá lára rẹ. ìgbà kan tó mi bá ti jẹ́ lè tán máa lọ sínú kitchen máa lọ mú another one tí máa jẹ lórí o mi jẹ nǹkan ọyọkọ ìwọ wa ní ìdílé. ṣé ẹ jẹ́ ayọkọ̀ òótọ́ ọmọlúwàbí láti jẹun. Ah, ẹ jẹ́ ọkọ̀ tó èmi o. ní ìrànwọ́ ó jẹ́ ìyàwó ọ̀tí wètè gbogbo ṣe ń tóbi kalẹ̀. ọ ṣọ́rọ́ kan tó ń fẹ́ èmi ó love shape mi. ọmọ hmm. ẹ ó ṣe mí. ọ̀gbọ́n èmi máa sún bẹ́ẹ̀ so you just wait and see. ọ yẹ́à. àwọn nǹkan tẹ́ máa sìn mm-hmm. àdàlú àdàpọ̀ tó máa ń sọ káàkiri rẹ̀ òwúrọ̀ èmi àgbàrá rẹ̀ mọ́kànlá. bẹ̀rẹ̀ máa jókòó sẹ́ a fẹ́ ìyàwó kìíní ìyàwó kejì ìyàwó kẹta lé ẹ e lórí tó ti mọ kọ̀kọ̀. o tún padà sẹ́yìn ó yẹ kó mọ̀ pé kẹ́tìrà lọ́mọ láti ilẹ̀ sórí iye kọ́ọ̀pù tó ní kí n fi sí kọ́ọ̀pù omi òun ni màá fi sí in fact iye magi tó ní fi sí òun náà ni màá fi sí kò ní ẹ̀ksídẹ̀. Hmm. Hmm, ṣe kí àwọ̀ náà. mo kọ gbogbo ẹ ní àti wọ́n yẹn máa ṣe àti gbogbo ẹ̀ òun ni mo kọ mo dẹ̀ gẹ́ẹ̀tì mo ṣe kọ́ iye kọ́ọ̀pù omi tọ́níkì fèsì náà ni màá fi sí lọ́la yẹn ó kí hmm. iye kọ́ọ̀pù ni màá fi sí. iye cube magi tó ní kí fi sí náà ni màá fi sí mi ní ẹ̀tí igi. òkìkí òkìkí. hello. gbèmí alfa. in fact bọ́mọ yìí ṣe wà ó ti knock out pátápátá ni. ó ti knock out um, kí ló máa ṣẹlẹ̀ ń sìn. ẹ̀ẹ́ eh, ẹ máa ẹ tètè máa bọ̀ ń sìn máa bọ̀ ń sìn. Ah, ní táìmù yìí kò wà pàǹtàìmù yìí ó mọ nǹkan tó máa ṣẹlẹ̀ jẹ́ kílẹ̀ ṣú díẹ̀ sí i. ìbá ti sọ fún mi náà ìbá ti sọ fún mi ìbá ti máa lò fún sìn èmi á lè ti ní sùúrù díẹ̀ kí kílẹ̀ ṣú díẹ̀ kí tó lò fún mi ò láìkẹ́ o. Ah, ah. Eh, kò sí problem àmà wá jẹ́ kílẹ̀ ṣú díẹ̀ sí ṣùgbọ́n. Eh, eh, ẹ̀yìn rẹ̀ tó máa ṣẹlẹ̀ ẹ̀ iye tètè kí kó tó di bíi seven ẹ̀ṣà tètè wá gbé sọ tó bá máa fi di àárọ̀ la very early in the morning èèyàn àti dá padà ẹ̀yìn wò ó ti lọ ah, ẹ ṣe gẹ́gẹ́ o ah, let's go there. wá ṣeré wá ṣeré. okay. pariwo kí ló ṣẹlẹ̀ gan. kí ló ní mo ṣe no rewind ọ̀rọ̀ ẹ̀yẹ kí ló ní mo ṣe èmi ń pariwo ah! ẹ tí ì rí ariwo ariwo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ẹ mọ̀ kó tí ma ṣe fún yín màá wá pariwo yín síta gbogbo ayé ló máa mọ̀ kọ́ta sílé tí lè fi jóná máa lọ káàkiri máa káyí káàkiri gbogbo gbòòrò ẹ tí mọ̀ kọ́kọ́ ẹ̀yin àpàyàn ò ṣe àpàyàn àpàyàn. òkìkí wo sẹ́ni tó kú sọ fún ẹ pàwọ́ sórí kò ṣe pàrọ̀ náà fẹ́ pa òun ló kàn give fún ẹ o mọ. Ah, you shut up ẹ bá ẹ bá ẹ bá ẹ bá ẹ bá gbọ́dọ̀ ẹnu ẹ̀yẹ òun ló kàn give up ni ó rọ̀ ọ̀rọ̀ ṣó lè má ti sọ yẹn no ó rọ̀ ọ̀rọ̀ ṣó lè má ti sọ yẹn àbò síwìn ni òun ló kàn give up. shut up kí ló ṣe ẹ lọ gbẹmí sọlá níwájú ọ̀tá ni ìwájú ọ̀tá ti ń gbọ́ bí ajá oh, oh, oh, nítorí gbogbo eré ta máa ń bẹ́ ṣe àbí tó yìí máa gbá iṣẹ́ ògiri àbójáwèrè ẹ́ nítorí náà máa ń bẹ́ ẹ ṣe lọ́ọ́ fi gbọ́ o ti gbọ́lẹ́gbọ́ máa sọ̀rọ̀ wájú àwa yìí. ó oh, yẹn lẹ́yìn kó máa bá àgàbí. gbẹ́mísọ́lá wa sọ fún mi ṣó oh. fẹ́ kú ni ṣó fẹ́ kú ni ó ń sọ̀rọ̀ kan sí mo mo ó dàbí pé mo gbọ́ ẹ ó ló fẹ́ lọ sọ fún wọn aráyé pé apààyàn o ti bá bẹ́ẹ̀ kó má sọ fún aráyé pé apààyàn káyọ̀ mi má dà yes apààyàn kí ló àṣẹlẹ̀ bọ̀ mo wá fẹ́ fi yẹ ẹ pé sórí kò ṣe sọ fún ara yẹn yẹn pa àpàyàn àmọ́ ní lóòótọ́ ni o àpàyàn àmọ́ ẹni tó wá report tó wá sọ fún yín yẹn òun gangan ló lead wa lọ́pàyàn ṣùgbọ́n bó ṣe ràn wá lọ sẹ́wọ̀n èmi gangan ni máa dìẹ́ mú báyìí a máa jọ wọ ẹ̀wọ̀n ni tó bá dán dájọ́ kú fún wa fine ìwà la máa jọ kú. ó ṣe ọba jẹ. kò rí bẹ́ẹ̀ ṣe sáyẹ̀ o. káfíńtà bẹ́ẹ̀ bá wà kó kúrò ní ẹ̀rọ. kó kúrò ní ẹ̀rọ na woman na woman talk. Àwọn abàṣírí máa bàṣírí. Wọ́n á broadcast. Ó yẹ kó lọ sí CNN. Kí ló ṣàgbé tó lóun ò dárò àlùkò òkòsùn? ẹ̀ẹ̀mọ́ ló kú ojú òpó di ìràwọ̀ ńlá ti jálulẹ̀ ó mà ṣe. òkìkí màdẹ́ni àgbẹ̀gbìn àgàrà dá gbogbo wa ó bá délé òkìlẹ̀. ariwo ẹkún ìbò sí oró àṣebí ayé tẹsẹ̀ ẹ̀gbọ́n ọmọ ọlọ́mọ jù sí kòtò ẹ̀wà ń bọ́ lọ́mọ sunkún ojú ó ṣe. òkìkí màdé ní agbègbìn àkàrà dá gbogbo wa kó bá délé òkìlẹ̀. ẹni àjọ ṣànódà àwọn yẹn wọ́n ti báyé lọ ẹni àjọ ṣe níyòó ó tún lè dọ̀la kọ́lọ́jọ́ wọlé wẹ́rẹ́ ẹ wọlé ayé asán. kí ló wá ṣe tẹ́ ò fi ṣàánú ìkúnlẹ̀ abiyamọ ẹgbọ́n ọmọ ọlọ́mọ jù sí kòtò ikú ẹ̀ wá ń bọ́ lọ́mọ pé ayé. òkìkí. kí ló ṣàgbé tó lòun ò dárò àlùkò òkò sùn ẹ̀mọ́ ló kú ojú kó ní ìràwọ̀ ńlá ti dálẹ̀ má ṣe rí. òkìkí màdé ní agbẹ́gbìn àgàrà dá wa kó bá délé òkìlẹ̀. ariwo ẹkún ìbò sí ọ̀rọ̀ ṣebí ayé tẹ̀sí mọ́ ẹ̀gbọ́n ọmọ ọlọ́mọ kò sí kòtò ẹ̀wà ń bọ́ lọ́wọ́. don't want to gbàgbé tó lóun ò dárò àlùkò òkò ẹ mọ́ ló ojú kó di ìràwọ̀ láti jálulẹ̀ ó má ṣe é. òkìkí màdé ní agbègbè àgàrà dá gbogbo wa kó bá délé òkìlẹ̀. ariwo ẹkún ìbò sí ọ̀rọ̀ ṣebí ayé tẹ̀sí mọ́ ẹgbọ́n ọmọ ọlọ́mọ dùn sí kòtò ẹ̀wà ń bọ́ lọ́mọ sunkún ojú ó ṣe. òkìkí màbẹ ní agbẹ́gbìn àkàrà dàgbogbo wa kò bá délé òkìlẹ̀. ẹni àjọ ṣànádà. ẹ náà mi ní mi ṣe sùúrù èmi kò fẹ́ bèèrè ni mo fẹ́ bi wọ́n pé gbogbo yín ni mo rí yìí mi ò rókìkí òkìkí ọ̀làdà ẹjọ́ ẹ bá mi wọ ọmọ mi òkìkí mi dà. kí ni mo ṣe ẹ̀ṣẹ̀ wo ni mo ṣe kò sí níwájú kò sí lẹ́yìn ìkan ṣoṣo yìí náà ni yìí ló wá dé tí eyín mi ká sílé ẹ̀rín dòfó ẹ bá mi wú kìkì ẹ ṣàánú mi kò sí mi òkìkí dà ọmọ mi dà ọmọ mi dà òkìkí dà ẹjẹ rẹ ẹjẹ rẹ ẹ mo fẹ́ mo ní tí mo fẹ́ sọ mo mi mo fẹ́ bá òkìkí sọ mi kí ló ṣàgbé tó lóun ọ̀daràn àlùkò òkò sùn ẹ̀wọ̀n lórí ojú ojú ìgbàwọ̀ láti jálulẹ̀ má òkìkí máa ní agbègbè àkàrà dàgbogbo wa. ṣé òkìkí rè òkìkí ṣùgbọ́n rántí o torí àjọsọ báyìí ìgbà tó bẹ̀rẹ̀ ìwé láti primary school tó fi débi tó dé ó ṣèlérí fún pé ìtí ọlọ́mọ mẹ́wàá ò lè jẹ èmi ọlọ́mọ kan máa jẹ. ṣé mo ti wá jẹ báyọ̀ ó ṣe bá mi sọ báyìí ó bá láti ṣe mí báyìí ó bá ṣàánú mi ó kìkì bá ṣàánú mi ó bá ṣàánú kí ló wá ṣe tẹ́ ò fi ṣàánú ìkúnlẹ̀ abiyamọ ẹ̀gbọ́n ọmọ ọlọ́mọ dùn kùtù ikú ẹ̀tún wá ń bọ́ lọ́mọ kí ayé. òkìkí máa ní abẹ́kùn. ẹ ṣe ẹjọ́ torí Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀ ní fúrú ìgbà àní rírú yìí mọ́ mo ti kọ́kọ́ fẹ́ sọ fún yẹn jọ òkú òkìkí kì í ṣòkú ariwo kì í ṣòkú ẹjọ́ ẹjọ́ tó yọ Ọlọ́run ẹ má bẹ́ẹ̀ nìbọdì fa wàhálà bẹ́ẹ̀ ṣe lọ rọra máa lọ jẹ́ ṣẹgbẹ́ ìjọ tó yọ Ọlọ́run ṣé ẹ ṣe ẹ̀ní rírú ẹni àjọ ṣànádà ìbáyé lọ ẹni àjọ ṣe ní ó tún lè dọ̀la kọ́lọ́jọ́ wọlé wẹ́rẹ́ ẹ wọlé ayé asán. kí ló wá ṣe tẹ́ ò fi ṣàánú ìkúnlẹ̀ abiyamọ ẹ̀gbọ́n ọmọ ọlọ́mọ jù sí kòtò ikú ẹ̀ wá ń gọ́ lọ́mọ pé ayé. òkìkí màdẹ́ni àgbẹ̀kùn àgàrà bá gbogbo wa kó bá délé òkèlè. ẹni àjọ ṣànádà àwọn yẹn wọ́n ti báyé lọ ẹni àjọ ṣe níyò kó tún lè dọ̀la kọ́ wọlé wẹ́rẹ́ ẹ wọlé ayé asán. kí ló wá ṣe tẹ́ ò ṣàánú ìkúnlẹ̀ abiyamọ ẹ̀gbọ́n ọmọ ọlọ́mọ jù sí kòtò ìgbìkú ẹ̀tún wa ń gọ́ lọ́mọ ké ayé. òkìkí màdẹ́mí agbẹ́kì àkàrà àgbàkì wa kò bá délé. òkìkí ọlá. méje hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah madam mo kí ẹ kú oríire ẹ ò níṣòro kankan lórí ọmọ yìí mo bá yín yàn lórí yẹn ṣùgbọ́n ìṣòro kan tó kàn wà ní pé ọmọ yìí ẹlẹ́gbẹ́ ọmọ ni ètò túmọ̀ sí pé ó ní ọkọ ọ̀run tóun àti ẹ̀jọ́ ń sùn tí wọ́n jọ ń jí. ọkọ ọ̀run kẹ. kẹkọọ máa fàdúrà rẹ lọ́wọ́ nìkan lóko. mo rè bùkẹ lórúkọ jésù kò kí n ṣe pọ́ṣọ̀n kò dẹ́ ṣe tó mọ́ mi. ẹ àmọ́ olùṣọ́ nínú ọ̀rọ̀ tẹ wá sọ ń sin owó ní tọkọ ọ̀run ń bẹ̀ kí làwọn máa ṣe báyìí bá mi yà wọ́n. ṣe rí òkìkí tí ẹ sọ ọmọ yìí nígbà tó délé ayé ọlọ́run pọ̀ sọ pé orúkọ tẹ́ ẹ máa sọ nìyẹn ṣe rí òkìkí ẹ sọ ohun gbogbo ló ń jẹ́ lájú ilé ọ̀run ṣe rárá ọkọ ẹ̀ tó jọ kọ ọ̀run ẹ̀ àjẹ ló ń jẹ́ ìyẹn túmọ̀ sí pé òun àtàyè ni wọ́n jọ sùn ọjọ́ ń jí ẹ rí pé láti gbàtẹ́ ti bí ẹ ráhùn owó rí bó tẹ̀ pé bàbá tó ọ̀hún sí láyé mọ́ owó lè rí gbogbo gbà ọkọ̀ ajé ẹ̀rọ ló ń pèsè fún yín tẹ́ bá ní kẹ́ ìyá madam ẹ máa tálákà o ṣó bẹ́tà kẹ ẹ mú kan nínú méjì tẹ́ bá rí pọ́rọ̀ ìlọ èrò rẹ fẹ́. mi ìyá wọn mọ. ẹ yà wọn olùṣègùn olùṣègùn ní bàbá ẹ má ṣe o ayé ẹ má dájú o ẹ máa ṣèkà fún mi o. ẹ sì sọ oògùn náà kan ṣoṣo tí mo ní òkìkí ọlá sínú mi. èyí òkùnkùn ni ìkọjú tí mo ní ẹ̀kọ́. ẹ wá sọ mí di ìjọ tó kọjá lórí àpáta tí ò nípa kankan láyé bí mo lè ṣe tó yìí èmi nìkan ṣoṣo ní gbogbo lẹ́yìn màá dá sùn màá dá jí màá dá jẹ màá dá mú bí lè ṣe tóbi tó. ó yà ó ìwọ lọ́hùn gbogbo yíjú ẹni tó lọ́wọ́ nínú ikú òkìkí ọ̀la gbogbo yẹjú wọn ọkùnrin ni obìnrin ni ọmọdé ni àgbà ni tó bá jẹ́ ọmọ kékeré ni ó fi pàrọ̀ òbí ẹ̀lẹ́kùn káwọn náà sunkún mo sunkún yìí káwọn náà di ojú tó kọjá lórí àgbàdo àti èdè tó bá wá jẹ́ àgbàlagbà ni kó má jèrè ọmọ kọ́mọ má gbèsè ẹni yòówù tó jẹ́ kí bàlùjẹ́ ó bá wọn torí ẹni pọ́npọ́n bí ìkàlù ọ ẹni ó pàkàlà máa gòkè káṣù òkìkí. gbogbo yejú ẹni tó pa ẹ́ má jẹ́ kó pẹ́ má jẹ́ kó jìnà tó má fi wá mú wọn má yẹ lọ wá mú wọn òkìkí òkìkí ọ̀la. ni ní campus náà hey Jesus bó ṣe wẹ́ẹ̀sì tẹ̀ wọ́n lè pa báyìí wọ́n ṣàmọ́ ṣọ́nà sí kó tá máa sọ fún ọ lẹ́yìn náà ìdí wọ́n ṣe wẹ́sítẹ̀ ọ̀rọ̀ pé kó wá káwọn skul ó máa ń ṣe àwọn ẹjọ́. ìlú àbí ó tó bẹ́ sí wọn ti bá ìgbẹ́jọ́ kìnìún àná mo ní mo máa drink fọkọ ọbẹ̀ kí ló ṣe yẹ. ṣé wọn ló pa nìyí. mi ò láìkì ẹ láìkì rárá. wọn ló pa mi ò door close. Yeah. Eh. Fifty naira. Ah. kò sọ́mọ́. Wọlé. Time to go. Ẹ pẹ̀lẹ́ Ah, sure. Bímbọ́ close tẹ́lẹ̀ ń lọ yẹn. Ṣé kìí ṣe sídìí ọ̀lẹ́ ń lọ ń eh, Exactly. The party ti yàwọ be in bọ the next student to the left Best sí ọ̀yàn wa. níbi tó your party. exactly ah ẹ̀yin náà gbọ́n pa ẹ̀. Ah, <laughs> eégún mọ ni èèyàn mọ ṣebí gbèmí sọ́ra lẹ fẹ́ lọ bá ń bẹ̀. gbèmí yes ṣé she. mọ̀ mi ni. Ah, áfíríkà fẹ́ gidi gan mo mọ̀ yín kódà mo mọ̀ yín ju bẹ́ẹ̀ ṣe mọ́ra yín lọ. Ah, ẹ fọ́ go. Oh, ẹ. <laughs> àwọn èèyàn máa ń sọ bẹ́ẹ̀ wọ́n máa ń sọ pé mo fọ́ ni ṣé kò ń ṣe ẹ̀yin lẹ́gbìmọ̀ pọ̀ pa òkìkí bẹ́ẹ̀ kọ́ ẹ fẹ́ mi àbí. kílẹ̀ mi. ẹ fẹ́ mi. ẹ ẹ ti fi mi jẹ pàfẹ́ bẹ́lẹ̀ kí ọwọ́ ọ̀rọ̀ oṣù lẹ́sọ̀ lẹ́nu kílẹ̀ mi. ó yẹ ẹ lẹ́nu àbí. tani. mi mo bọ̀ lẹ̀ ọ́ mo fẹ́ bọ̀ bá mi pàkí ọ́ mo fẹ́ bọ̀ lẹ̀ ọ́ mo fẹ́ bọ̀ mo fẹ́ bọ̀ mo fẹ́ bọ̀ mo fẹ́ bọ̀

ga o kí ló dé tó wá pẹ́ débẹ̀ yẹn mo dẹ̀ ń gbójú mo ń wo mo ń wọ̀nà mo mo expect látẹ̀kùn. màmí báwọn mo fẹ́ béèrè question kan lọ́wọ́ ẹ̀ kí ló dé tó fi báwọn lọ́wọ́ nu kó kìkì ṣé bọ́ rẹ̀ o o o burúkú wo ṣubú ló sọ lẹ́nu yẹn. mi ò mutí o mo dẹ̀ mọ nǹkan tí mo sọ bẹ́ẹ̀ mo mí nẹ. ọ̀rọ̀ o wo ló sọ lẹ́nu yẹn mi láìkẹ́ o o ọ̀rọ̀ fún ìṣúwẹ̀ṣọ̀ wo ló ń bẹ mí yẹn àbí gbogbo lọ́sọ̀ọ̀sọ̀ kò ní gbogbo eléyìí

ẹ ló fún mi. mímí. àbó máa bá mi gbọ́ ọ̀kẹ́. pàtí ń bọ̀ pàtí ṣùgbọ́n wọ́n rí Dayọ̀ sí lélẹ̀ Dayọ̀ ti kú. ọ̀rẹ́ ìwé nǹkan tó ń ṣẹlẹ̀ òye mi ṣé kìí ṣe pé bóyá gbogbo yín péjọ ẹjọ́ mú gbó papọ̀ ni. Dayọ̀ ti kú wàá tó sí wa bí. kí ló ń bá mi sọ yìí Dayọ̀ tó wà ní pàtí mi in fact èmi àti ẹlájọ wà right now ẹ ẹ o. táwọn lè sọ ọmọ níta yóò máa bí bàjẹ́ yóò ti kú àbí. Ah, ṣé bá gbà sọ̀rọ̀ kí fún fóònù kó ba lè mọ̀ pé mi ò parọ́ ẹ ok hold on now. Ah! Ah! Ah! ah! Mami, ẹ káwọn. Mímí Sọ́lá. Ẹ káwọn. Ṣé o sì? Àrárá mà. Kò sí kankan. Kí ló dé? Ẹ ó ní kí wá wojú mi nì. Wálé ẹ̀ yóò ó mú fura dání o. Mami, ìfura bíi ti báwo ṣẹ̀ṣẹ̀ wà nù pé kí miss màámi kí wàá wò yín ni ṣẹ̀ṣẹ̀ wà ń bẹ̀ ni. ṣé kìí ṣe pé o ti lọ́wọ́ inú ìwà pàlàpàlà kan léwe tó wàá torí ẹ̀ ah, ah, ah, ah. Mami, se ṣé ẹ jẹ́rìí ọmọ tẹ̀bí ni lóun jẹ́ kí n bá wọn ní ọwọ́ inú ìwà pàlàpàlà màámi. <laughs> bó ṣe ń gbọ́ pẹ̀pẹ̀pẹ̀ kò yàtọ̀ sẹ́ni tó lọ́wọ́ nínú ìwà pànìyàn. màámi ṣé kì í ṣe pé bóyá èèyàn kan pè mí bóyá wọ́n sọ ọkọ fún yín because èmi wà mí èmi ò lówó bẹ́ẹ̀ o ọkọ mi rí funfun nẹ́nẹ́ ní mi ìmọ̀ kọ̀ọ̀kan pa ẹ̀ o. kò sẹ́ni tó pè mí ọkọ mi bí wọ́n bá ṣe rere ni ara kì í wà yá o ẹ̀yin ọkọ mi. má gbàgbé láti wá mítìnì ìrọ̀lẹ́ o. àmì ah, ò gbàgbé ṣe báago mẹ́rin ni. tó tó o bá pẹ́ wàá sanwó fáìlì. àmì ah, ò lè pẹ́. ó dà ó dà bọ̀ á pàdé mítìnì o. ó dà ìyá bẹ́ẹ̀ wá wá wá wá wá ọ̀rẹ́ mi. kí ló tún dé. Eh, ọlọ́run má ṣe mí lọ́la pọ̀ gbàgbé yábẹ́rẹ́ yín. mo ní èkó lánàá mo ló bá wọn mú aṣọ tó máa fi ṣòkú ìyá àbàdàn tó mọ̀ mo wọnú ṣọ́ọ̀bù yẹn báyìí wọ́n ṣe ń gbé dúdú wá ló ń gbé funfun wá ló ń káwọn àǹkárá yẹn lẹ̀ lóríṣiríṣi lójú mi ń wọ̀ báyìí pé wo ni kí n wá mú. gbé mi sọlá. máa mi. Gbémisọ́lá má pariwo bó o pariwo látẹ̀yìn títí dọ̀là mẹ́wàá kò sẹ́ni tó máa gbẹ̀mí àti ẹni bíbá yìí. Gbémisọ́lá ládùúrú bí mo ṣe fi inú tí mo fi tún ẹ tó. jọ̀ọ́ torí ọ̀rọ̀ rẹ mi. kò bá má jẹ́wọ́ ló máa wúlò ìwà ìfún mi. mo fi ẹlẹ́dà ẹ̀bẹ̀ ọ̀pá mi kìkì jáde ọlọ́run. ọlọ́run ṣé ọmọ ọlọ́run ni ẹnikẹ́ni tó bá ti hùwà ìkà ikú lè rẹ̀ ṣe. <laughs> dàpọ̀ lẹ́kọ̀ọ́ kí ló ń ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ ọmọ kíláàsì mo ti ń bọ̀ kí ló wà bù. ọmọ fún gbogbo yẹn lẹ̀ làwọn ah, ah. ṣé wò ó sọjí ni ọ̀rọ̀ kú tó ń ṣẹlẹ̀ yìí kí ló rò sí ikú ẹ ó natural kọ́ òun yẹn kú dàn. lẹ́kàn lẹ́kàn ó natural gbẹ̀mí kú dayọ̀ kú kúnlé náà kú ó dẹ̀ natural òun má sọ̀rọ̀ ẹ̀ mọ́ ah, ọmọ yorùbá ní gbogbo wa. sorry sorry pé mo rẹ́rìn má bínú kí ló tọ́ra ni sọ pé gbẹ́bí kú lẹ́kọ̀ọ́ kúnlẹ́kù ọ̀rẹ́bà wo time wọn ni ìwọ náà dẹ̀ mọ̀ pé ọlọ́run ṣe time for everybody ó kọ̀ wá pé ó bá àdí pé time kan náà ni ọmọ ẹ̀ta yẹn lọ kú sí kọ́lọ́run ṣe ti kọ́ ni èèyàn kan gbọ́dọ̀ kú kọ́wọ́n yòókù láti leave bó ṣe wà nìyẹn. Ah, lẹ́kàn tá a bá ń sunkún àmàrí ran ọmọ yorùbá ni wá kí ló ṣe wake up now lódà bó ṣe wà yìí èmi fúnra mi gan lálàpọ̀ wọn náà ó lálàá pé mo kú. yes. ah ọlọ́wọ́ ṣé o thank you father ah wo dàpọ̀ àdá fún ẹ alátúndà nìyẹn wo mọ pé tó bá lálàá sí yẹn pé yẹn kú ni long life nìyẹn mo ní long life máa last ọlọ́run máa jẹ́ kó tún máa lárú ẹ̀. ọlọ́run máa jẹ́ kó máa lárú ẹ̀. lẹ́kọ̀ọ́ sọ́jí ara ẹ o sọ́jí ara ẹ o èmi fi pé ká jáde sọ́rọ̀ ara wa o ẹ dàpọ̀ sorry sorry tí n bá get it right ṣùgbọ́n ipò ntura láti sọ pé ikú gbẹ̀mí ikú kúnlé ti dayọ̀ has connection pẹ̀lú èmi àti àti. yes use this thing wọn jẹ́ ká jáde sórí ara wa o èmi fi kìí ká parẹ́ kúrò nínú school yìí for a while everybody kàn jábọ́ bí àgbálùmọ̀ ọmọ ah èmi ò lè jábọ́ rú ẹ o. ọmọ má gọ́ra ẹ mẹ́ẹ́. má gọ́ra ẹ mẹ́ẹ́. ká jáde èmi ń pòórá ẹyẹ ò ní sọ fẹ́ẹ́ pókùn bọ̀ kò gbà bẹ́ẹ̀ tẹ́lẹ̀ yìí. kí ni padà àtọ̀dà kí ló dé ẹ̀gbọ́n mi ọmọ yìí ti yún ẹ̀kọ́ bí ọwọ́ rẹ̀ ò tágbọ̀n ó ti ṣe àwọn alágbára jẹ́ ká lọ bá wọn lágbára ah! ká lọ bá wọn lágbára alágbára bẹ́ẹ̀ kọ́ ìbáwo. àwọn ẹbọra tó wà ní ìwàrẹ̀ ọ̀run ni ẹbọra tí wọ́n ń pè ní ajé lọmọ yín kọlù ọmọ tí mò ń wò ti dòkú bá a bá ta mọ́ra eléyìí ti dòkó ti diwọn àgbègbè bíi ti ọ̀gẹ̀dẹ̀. ẹ àtọ́dá ohun tá a bá máa ṣe sí ni ká ṣe sí gbogbo ohun tá a bá máa ṣe sí ó ti yá. ẹ̀gbọ́n mi adìẹ tó bá ta fánù òun ni wọ́n fi ń kó fà dapò fúnra rẹ̀ náà là á lò ìgbésẹ̀ àkọ́kọ́ ẹ̀ bọ́ sóde ẹ̀ ké gbàǹjarè fún gbogbo èèyàn pé dàpọ̀ ti kú àá sì gbé dìgbàdìgbàdìgbà òdìtẹ́ òkú a wà á sin dàpọ̀ lójú gbogbo ènìyàn báyìí ẹ̀gbọ́n mi a ó sin dàpọ̀ láàyè ẹ́ fún odindi ọjọ́ méje. wọ́n á sin láàyè. bẹ́ẹ̀ ni. lábàkú. ẹ̀gbọ́n mi kò kú. ṣùgbọ́n kí a tó da yẹ̀pẹ̀ bó dàpọ̀ a á fi àrokò ha lẹ́nu àrokò yìí ohun ẹ̀bẹ̀ ni báwọn ẹbọra bá ti fojú kan lọ́hùn-ún wọn ó gbẹ́bẹ̀ dàpọ̀ wọn ó sì dáríjì wọn ó dá dàpọ̀ padà sí ààyè kò jù báwọn lọ. ìkìlọ̀ bẹ̀rẹ̀ o a gbọ́dọ̀ rí ẹnikẹ́ni kó padà sí itẹ́ òkú yìí kó lọ rèé gbé dàpọ̀ kó lòún ṣe láàánú ipò ń jẹ̀rora bó bá ti ṣe bẹ́ẹ̀ bó fọwọ́ kan dàpọ̀ báyìí dàpọ̀ ò lè padà dá láàyè mọ́ o. ó dòkúnú gbé odigbére. ọ̀rẹ́ fọwọ́ adọ́dá adọ́dá. Dàpọ̀ gbọ́dọ̀ kú. Àbọ̀dá Dàpọ̀ gbọ́dọ̀ kú o. Dàpọ̀ gbọ́dọ̀ kú òun nìkan ni mo wò lójú ọmọ. Ó yẹ kí ẹ gbogbo ẹ̀ ṣe wá ẹ̀ Ẹ ṣe o, ẹ ṣe, ọmọ gbọ́dọ̀ kú. Àbọ̀dá. lọ kí irun bọ̀ ọ̀sọ́ tó o rírú kò wájú ni tó o wá bá rí. bàbá ó yẹ kí n kúrò wájú mi náà á ah, mo ò tí ì sọ nǹkan fún yín ẹ sọ fún mi bẹ́ẹ̀ rí kún wájú mi ẹ rí kún wájú mi á ah. kò dára ẹ̀mọ́kún wọn kéré nínú ẹ̀ máa ní bẹ́ẹ̀ rí kún wájú mi. mo ní ìtọ́jú kú lọ ikú wa ń pàkó ẹ pàpà ìjọ tí akérèdùgbọ̀n bá talẹ̀ jẹ́ náà ló kọlẹ̀ pa èmi mo sọ bẹ́ẹ̀ òun rè wájú ẹ̀ ikú rè. bàbá náà máa sọ ọmọ ikú ṣe máa wá wájú mi ọmọ ìkéré ni mí náà ọmọ ikú kọkọ ò wájú tèmi. ó dà fẹ́ kú kí ni nǹkan àṣírí tẹ̀ ṣe tí ikú fi ń lé yín kiri. èmi ò sì kọ àṣírí kankan o èmi ò bá níbo ìṣe wọn àṣírí kankan o ikú ọ̀dọ̀ lémi kiri o ikú ọ̀dọ̀ lémi kiri o. ọ̀dà wà á gbọ́ lẹ́kàn bó o bá dín o ò ṣe nǹkan àṣírí kan tí ó bá fi dìbò yí ọ̀la ó ti kú má kú bẹ́ẹ̀ ni. lóòótọ́ ni pé ah dáhùn padà mistake me. She nǹkan tí mo sọ I understand mistake mistake me. ní school ó ní gẹ́ẹ̀ kan school wa ó tó máa ń ṣàkọsí màtọ́ wọn ọ̀rẹ́ mi tó bá rí wáyà rẹ̀ ṣó swaga á máa ṣe báàgùn bẹ́ẹ̀ pé kò sí irú òun àwa ní ká dá sẹ̀ríà fún ẹni màtọ́ wọn ọ̀rẹ́ mi àwa mẹ́rin ẹni ẹ ṣe àmọ́ ẹ mọ bó ṣe ń lọ náà ṣe ní ká lọ́wọ́ pàṣẹ àbá lò pọ̀ àwọn kọ́ la pa o àwọn kọ́ la pa o òun ló kọ̀ kú fún rẹ o òun ló kú fún rẹ. ṣé o tán. ẹ ẹ wọn bàbá kò tí ì tán nǹkan tó tún wá ṣẹlẹ̀ ni pé inú àmẹ́rẹ̀rin inú àmẹ́rẹ̀rin èèyàn méjì ti kú èèyàn méjì ti kú àwọn méjì nìkan là kú bàbá ìjọ mi ò fẹ́ kú mi ò fẹ́ kú bàbá mi ò fẹ́ kú. o rí i pé ìka òdòrò ni ìka òdòrò ò wá fẹ́ kú ọ̀dà náà bọ́ọ̀bà fẹ́ kú ọ̀nà àbáyọ rẹ̀ báwo láti ṣe rí gògóńgò gògóńgò nǹkan kékeré nìyẹn máa wọ́wọ́ ṣé ti màlúù àbí ti ti ewúrẹ́ àbí ti àgbò máa wọ́wọ́. rárá o rárá o kì í ṣe tàgbò kì í ṣe tewúrẹ́ báwo láà ṣe rí tẹlẹ́dẹ̀. tẹlẹ́dẹ̀ nǹkan kékeré nìyẹn máa wọ́wọ́. orí ọ̀dà ẹlẹ́dẹ̀ kọ́ ẹlẹ́dẹ̀ wọ́n fi ṣe irú nǹkan bẹ́ẹ̀ gbogbo nǹkan lẹ́dẹ̀ wọn fi ṣerú nǹkan bẹ́ẹ̀ tó o rojú ẹ̀wò òkò pé o bó bá fẹ́ kíkú kó he ọ́ ó wà gògòńgò ọ̀rẹ́ rẹ kan ṣo tó kù ó wà lọ tọrọ ẹ lọ́wọ́ ẹgbẹ́ mo fẹ́ lo gògòńgò ẹ o bó bá ti lè mú débi bá eléyìí lápò pọ̀ láfi ṣiṣẹ́ fún un ikú bá rí kúrò lórí ẹ̀. ṣe kí ni gògóńgò dàpọ̀ àbọ̀bọ̀ kí pẹ̀lú mi ẹ̀rọ orílẹ̀ pàpà padà n ò ní o pààyàn n ò ní o pààyàn ó hàn bẹ́ẹ̀ ni pé yá mi ń gògóńgó ẹ o wọ́n fẹ́ lò fún mi kémi bá má kú ó tọ̀. mo mọ ìfẹ́ gògóńgó rẹ mi tí mo bá pa bísí mi ní dàpọ̀ á mo dáhùn mo gbé mo gbé mo gbé mo gbé mo gbé mo gbé wòlíì bẹ́ẹ̀ bá kọ̀ láti tètè mú gbóhùn gbóhùn wá rí báyìí ẹ ó kò tú ẹ́ èmi mú sọ ògógó gbà pọ̀ ògógó best friend mi kì í kó ògógó ẹ̀wà kí n má bà kú hmm. ah, bàbá mo fẹ́ kú mo dà ah, dàpọ̀ màlẹ́ sọ̀rọ̀. wọ́n ṣàfihàn o ó ti ń pẹ́ ó ti ń pẹ́ ó ti ń pẹ́ ó ti ń pẹ́ ó eh. jẹ́ pẹ́ o nǹkan mò ní pẹ́. Ah. ẹjọ́ dàpọ̀ mọ́nú fẹ́ fi sùn dàpọ̀ ń ṣẹ̀mí gan-an láti aláìná mo ti ń pe dàpọ̀ tó dẹ̀ mọ̀ pé ó níbi tó yẹ ká lọ tó wà very important lẹ́ni fóònù ẹ wà switched off ọ̀hún ẹni ẹ̀ ta fẹ́ lọ báǹsì lọ sí ń pè mí lọ sí ń disturb mi látàárọ̀ nítorí mo fi wá wálé ẹ sọ fún tó bá ti dọ̀rọ̀ owó báyìí dàpọ̀ máa ń slack gan kò dẹ̀ dá fọ́mọkùnrin ẹ jọ̀wọ́ mi ẹ jọ̀ọ́ ẹ lẹ́kọ̀ọ́ dàpọ̀ ti kú mẹ́nẹ̀jọ̀ ó dà pé ẹ̀ ṣì lè gbọ́ kò ń ṣe dàpọ̀ ara lé sọ dàpọ̀ ọmọ yẹn ọ̀rẹ́ mi ni wọ́n sọ. mo fi mi náà ní dàpọ̀ ti kú. báyìí ṣe kí ló dé. dàpọ̀ ti kú dàpọ̀ ti kú. dàpọ̀ ti kú. dàpọ̀ ti kú. I'm sorry. I'm sorry. Dàpọ̀ ti kú èyí tí ẹ bó ṣe mi bó ṣe mi dàpọ̀ kú. ìlú ìlú ìgbọ́nú kú. ti kú wọ́n ti sísè dàpọ̀ láti jẹta. ti sísè dàpọ̀ láti jẹta mi ò lè mọ̀ ọ̀nà tó fún mi. mo fi inú ti tó. ní kò tó yẹ lọ. lọ́sẹ̀ mi ò kú yẹ. má ṣe rẹ̀ níṣẹ́. ṣé o mọ̀ pé wọ́n ti ló kù fún mi báyìí. mo mọ mo mọ máa ṣe pọ́npọ́n fún mi. èmi ni èmi pàṣẹ bá ọlọ́ọ̀ mi máa jẹ́ kó sọ́kọ́ tó ní mo dárò mami èmi náà ṣe jù báyìí gan. ẹ jẹ́ ìbùlẹ̀ sísì ìbùlẹ̀ sí dàpọ̀ sí. mo ti sí. mo fẹ́ rí dàpọ̀ mọ́ mi ah. mo fẹ́ rí bí tẹ̀sí dàpọ̀ sí pẹ̀lú ojú mi mo fẹ́ rí báyìí mo fẹ́ rí. màá ní kọ́ mọ ẹ̀ wọ́n á mú ẹ lọ bóyá tó bá fojú rí bóyá rí abalẹ̀ tó. tí wàá ní ọlọ́run ọlọ́run mi máa balẹ̀. ó ti kọ́ tí mo. sọnù tó dohun àwọn aká. ajé mo pè é. oníbodè sí òsì o kó má bàa sí náà ni àwọn ọmọ adarí hun ni wọ́n pàrókò ránṣẹ́ nítorí ìdàpọ̀ ọmọ àdùnní fún ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ ẹ́ wọ́n ní kó dáríjì. yóò ah! bẹ̀rẹ̀ tó bá jẹ́ títorí títa pọ̀ wọ́n máa bí ló ṣe wá kò sí ọ̀rọ̀ bẹ́ẹ̀ mi ò táyé jì. ajé funfun nene funfun nene lajé ajé owó ajé ọlá ajé òkìkí wàá dáríjì ni wàá wo tẹlẹ́dùmarè wàá dáríjì àwa náà ṣáà ń ṣe olódùmarè tó sì ń dáríjì wàá dáríjì ni. Hmm. Elédùmarè tó fi bẹ̀mí torí ẹ̀ máa dáríjì báyìí níbikíbi tó bá wà kí ẹ̀ lọ́n fi àjẹbá kí tù àjẹbá ọ̀rọ̀ tù ẹ̀. iṣẹ́ ibi a máa dùn mọ́ àsìkò ìkórè a máa le gbogbo ohun tá a bá ń ṣe ká máa rántí wípé dandan ni kórè o àsìkò iṣẹ́ ibi a máa dùn mọ́ àsìkò ìkórè a máa le gbogbo tá a bá ń ṣe ká máa rántí wípé dandan ni kórè o. lẹ́kàn lẹ́kàn ah! dáhùn ìwọ làwọn ọmọkùnrin mi sí at what age ọmọ kékeré ara mi mo ti wá wòkú kiri kí ni mo kóra mi sí yìí ọlọ́run kí ni mo kóra mi sí yìí o Dàpọ̀ ti kú Kúnlé ti kú Dayọ̀ ti kú ah wá kémi ẹ kọ́ mo gbọ́dọ̀ kú mo gbọ́dọ̀ kú ọmọdé ni mí ah! dàpọ̀ ibi tó sọ fún mi náà ni mo wù àbí ìyàdàpọ̀ ká mi ni no òun fi mo dákú ṣeré náà lẹ́kọ̀ọ́ ah! mo gbọ́dọ̀ kú mo gbọ́dọ̀ kú mo gbọ́dọ̀ kú mo gbọ́dọ̀ kú dàpọ̀ níbikíbi tó bá wà máa wú ẹ jáde. gbàlàǹgbà ah! kí n pa wọ ah, dàpọ̀ mi ò lè kú máa wá ẹ kàn níbikíbi tó bá máa wá ẹ ṣagbe tó lóun ò dárò àlùkò òkòsùn ẹ mọ́ lókun ojú òpó di ìràwọ̀ ńlá ti jálulẹ̀ ó máa ṣe é. ni a fọpẹ́ fún àtàwọn ọrùn mọlẹ gbogbo àwọn àlàyé bí ó ti máa lo àwọn nǹkan oògùn tó kù mo ti ṣe yín fún yín. bẹ́ẹ̀ mo ti. mo tún láwọn ọ̀rọ̀ kan tí mo fẹ́ sọ ẹ̀yin sì ni mo fẹ́ bá sọ̀rọ̀ ń kí Dàpọ̀ wá tẹ́tí inú lẹ̀ kó gbọ́rọ̀ lẹ́nu mi Dàpọ̀ yóò dáa fún ọ àmọ́ bí gbogbo nǹkan ẹ̀dá yóò ṣe rí ọwọ́ ara rẹ̀ ni ó fi fà á ẹ irú ayé irú wo lọ́ọ́ jẹ mo ebi ìwé wọn ní olórí kà èwo ń tẹgbẹ́kẹ́gbẹ́ ń léèwé èwo ń tẹgbẹ́kẹ́gbẹ́ bí ò bá ṣe pé elédùà àtàwọn ọ̀rúnmalẹ̀ wọ́n rórú wa ìlágbára ohun tá à ń wí kọ́ làbámọ̀ wí ó parí ṣó wáá yẹ kírú ìwà ọmọkùnrin gọlọtọgọlọtọ yìí kí wọ́n gbé ẹ̀gbin bíi ti ọ̀gẹ̀dẹ̀ táwọn ó dòdì àní rírú rẹ̀ ṣe sùúrù ọ̀dà náà wo gbogbo àwọn èèyàn tẹ́ jọ hùwà pálapàla ọ̀hún ta ló tún rí àwọn dà. ó ti lọ. gbogbo wọn mọ̀ ti filẹ̀ sásọ́bọ́ra ṣùgbọ́n a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pẹ̀lú rẹ̀ ò ṣẹlẹ̀ kò sì ní ṣẹlẹ̀ sí ọ ẹ̀yin ẹ̀gbọ́n mi bó bá kẹ̀yìn àti ẹnìkan ẹ máa bọ́ sọ̀rọ̀ ọkọ mi ò báwọn lọ. ṣé bàbá mi a máa ju ẹ ṣe ò ní ṣàṣetì mi ò dẹ̀ ní wá ẹ tì ó ṣe gan mo dúpẹ́ lọ́wọ́ ẹ. ẹ mọ òrèlé. ó ṣe òun kò báwọn. ó ṣe bàbá mi o. àmọ́ tí mo ní òwẹ̀ fúnjọ́ méje ń wẹ̀ o. èmi pàápàá mójútó. àwẹ̀ nu wọ́n ń pè o. ó ṣe o ojú ò ní tì o. àṣẹ o. ò ní ṣàṣetì o a máa ju ẹ ṣe o. ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ ṣe ẹ jẹ́ wẹ̀ kọ́ mi. mo ti ṣe kọ́tẹ́ yìí ṣe jọ jọ te bí òtítọ́ ló ti bẹ̀mí ajé mo sì ti dáríjì ẹ̀ láyé lọ́run mo ti dáríjì ẹ̀. òótọ́ ló bẹ ajé ajé dẹ̀ ti dáríjì ẹ̀ àmọ́ èmi òkìkí ló ṣe ajé ló lọ bẹ̀. ìjọ ìjọ. ọ̀kẹ́ àìmọye èèyàn lẹ ti máa ṣerú nǹkan tẹ̀ ṣe fún mi fún tí wọ́n níyàn tó máa jà tí wàá ń jẹ́ pé èmi jẹ́ alágbára ọmọ tí mo tó jẹ́ ara mi gbé ni bẹ́ẹ̀ bá ṣe fìyà jẹ̀mí náà nìyẹn gbé àbí bẹ́ẹ̀ kọ́ ìkà níyìn o ìkà ní ẹ̀yin ọmọdé sí <laughs> tí ẹ dúró náà dàpọ̀ ṣòro bẹ́yẹ̀ yìí lẹ́pa mi ni ẹ tó mi pa ẹ tó mi pa o mo ti ṣetán láti padà sọ́dọ̀ ọkọ mi láti lọ jókòó tì òun ni pa mí ẹ kàn múra yín ẹ fìyà ẹ fìyà jẹra yín lásán lásán ẹ wá ń sá jolojolo káàkiri àdúgbò ṣùgbọ́n gẹ́gẹ́ bí àṣẹ Elédùmarè wípé ọkọ lolówó orí aya ọkọ mi ti bẹ̀ mí mo dẹ̀ ti gbẹ́bẹ̀ àmọ́ nǹkan kan mo fẹ́ kó dá ẹ lójú o ẹlẹ́ṣẹ̀ kan ò ní lọ láì jìyà ẹ̀ṣẹ̀ mo wá fà ẹ́ mo fà ẹ́ lélédùmarè lọ́wọ́ ajé. mo kìkì. ìlọ́yà. Mami! Mami! Mami! Mami! Mami! Mami! Mami! Mami! Mami! Mami! Mami! Mami! Mami! Mami! Mami! Kí ni? Dàpọ̀, kí ló dé? Kí ló dé? Ah, ah. Kí ló ṣe ẹ́? Mami! Ṣé bẹ́ẹ̀ sọ pé gbogbo ìṣòro ìtìtọ́ ni ọmọdé ìtúyọ sí mi lójú àlá? Ah. ó tún yọ sí mi. dàpọ̀ tí ẹ fi mí lọ́kàn balẹ̀ a ní kó gbé ọ̀rọ̀ ọmọ yìí gbé kúrò lórí ẹ̀mí ẹ̀ tó bá ń wà lórí ẹ̀mí ẹ̀ gbogbo gbà ó máa máa dàbẹ́ ní pòun lálàá òun rí ah ìwọ fọkọ ẹ balẹ̀ kò sí nǹkan kan àtàndá ti jẹ́ kó yé mi wípé ìṣòro kan kò sí nínú ayé ẹ̀ mọ́ gbogbo ẹ̀ ti bíyá èmi náà dẹ̀ ti gbà bẹ́ẹ̀ ohun tó bá ti sọ mo ti mọ̀ pé kò sí àní àní inú ẹ̀ ẹ́ pé kó lọ́kọ̀ ìwọ náà má rò ó mọ́ má gbé sínú ọkàn òun nìyí ṣe bí kan ló gbé sáyà yìí àbí báìbù kọ́ yìí ṣé wò gbà gbọ́ ni. ẹ ká sùn. ẹ ká sùn ẹjọ́ Mr. Dàpọ̀ Ọlánípẹ̀kun là ń béèrè. ẹjọ́ kí ló tún ṣe. wọn ò sí nílé wọn ò sí nílé. kò sí nílé. okay you are Mr. Dàpọ̀ Ọlánípẹ̀kun wọ́n fẹ́ rí ní àgọ́ wa láti igi àlọ́yé police station fún ẹ̀sùn apànìyàn tí wọ́n fi kàn yín ní on the twenty seventh of November two thousand and nine àbí ẹ kò mọ kankan nípa ikú arákùnrin tó wà mí báyìí àbáyọ̀mí tẹ̀là. Ah, ah. kí ni ah. ṣé o mọ̀ ń pa ẹ̀ ni. màámi eléyìí ti pẹ́ ẹ̀. mo dárò. dápọ̀ ẹ̀sùn tipẹ́tipẹ́ lélẹ́yìn ọlọ́pàá ó ti pẹ́. ọ́fíìsà ejò bàbá mi kiri ọjọ́ wo ejò ejò torí ọlọ́run bàbá mi ewu ejò torí ọlọ́run ejò ká yọ ẹmi ẹjẹ ẹjẹ ká yọjú ẹkọ ọ̀rọ̀ ẹjẹ ẹjẹ ẹjẹ ká yọjú ẹkọ. àsìkò iṣẹ́ ibi a máa dùn ó àsìkò ìkórè a máa le gbogbo ń tá a bá ń ṣe ká máa rántí wípé dandan ni kórè o. onísọ ibojì ajé wá bá mi. beraba ìjì ajé wá bá mi gbé owó wọlé kọ́lá wọlé kí